بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أن فلان àlékún ìkẹ́ ọlọ́wọ́n bá àṣírí ajé ìjẹta ọlọ́wọ́n bá kí wọ́n bá nẹ́bíwa Muhammadi sallallahu alayhi wa sallam adúgbẹ́fọ́lọ́wọ́n bá tí ó ṣe fún wa ilé ìtọ́ gbájú nínú orí orí tó jẹ́ sí pé ọlọ́wọ́n bá àlékẹ́lẹ́ ìṣẹ́gbẹ̀yàn àfáwọn ẹni ẹ̀sà tọ́lọ́wọ́n bá sí eré ìtọ́ jẹ́ ọ̀gá jù nínú orí tọ́lọ̀wọ́ bá nípínlẹ̀ máa ṣe fún yàn òun náà ni kọ́lọ̀wọ́ bá sí yàn ní ẹlẹ́sìn Islam àdúgbẹ́ tọ́lọ̀wọ́ bá tí ó ṣàánú àwa náà nílé káwa náà wà nínú àwọn tí yóò ní ẹ̀tọ́ sí orí yìí ajẹ́rí pé kò sí ẹnìkẹ́kẹ́ tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi Ọlọ́run bá nìkan àtijẹ́rì kí anẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rísìn ọlọ́wọ́ bá ní òjísí ọlọ́wọ́ bá ní alẹ́bí kí ọlọ́wọ́ bá orí ajẹ́jẹ́ tán ọlọ́wọ́ bá ọwọ́ bá anẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam àti سورة الكهف أتباع إتما سورة نادي آية لك تعدين يوما إن شاء الله تعالى أتسواج لوري على آية لك تعدين يوما àní ní àǹfààní àti ka Kùránì lónìí nítorí pé àwọn ilé ìta ti kà sẹ́yìn tẹ́lẹ̀ náà àti ní àǹfààní àti àsìkò tá a sì ní yìí àsìkò tó kéré púpọ̀ ni àmọ́wọ̀n tí ọlọ́wọ́ bá lè tẹ́lá bá ní kárí bára sọ náà abẹ́lọ́wọ́ bá kọ́lọ́dé ó sì wá láǹfààní kọ́lọ́wọ́ bá kó jẹ́ kí ó ní ìlàpá dáadáa nínú ìgbésí ayé wa kọ́lọ́wọ́ bá kí ó ṣe ní ọ̀rọ̀ tí iṣẹ́ ó tẹ̀lé kọ́lọ́wọ́ bá kọ́mọ́ ṣe ní ẹ̀rí léwa lórí lọ́gbẹ̀gbẹ̀rẹ̀ tó wá tẹ̀lé ọlọ́ba kọ́ mẹ́jẹ kó jẹ́bẹ̀ fún alọ́lẹ̀ ìgbà ìyára àlàyé tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ azikru jama'i ìmá sí azikiri lápapọ̀ pẹ̀lú ohun kan tó ṣú kí ni ìhà sí ṣẹ̀ríà tó kọ sí ìkàrí àwájú pé wáyé pé méjì ni àwọn èèyàn pín sí àbúkálẹ́ pé méjì ni àwọn mùsùlùmí pín sí méjì ni àwa mùsùlùmí pín sí lórí àgbọ́yé ìmọ̀sí àbíkìrí lápapọ̀ a rí àwọn kan táwọn gbà wípé nínú ìta tó tọ́ ni in tó dáa ni tó bá ṣe rí àárọ̀ ọba mọ́ ni ká máa ṣe zíkìrí lápapọ̀ pẹ̀lú ohun ẹyọ kan ṣoṣo a sì rí àwọn kan tá a lé lé báyìí kò tọ́ àwa bẹ̀rẹ̀ sí máa yẹjú àwọn ẹ̀rí táwọn tó sọ pé ó tọ́ láti máa ti àdékìrẹ lápapọ̀ lórí ohun ẹyọ kàtòsó àwọn ẹ̀rí tánmà ń bọ́ wá o náà ni àyẹnjú lọ níjẹjọ lórí ẹ̀ náà láti tẹ̀síwájú lónìí pẹ̀lú ògbọ́ ọlọ́run ọba náà nínú àwọn ẹ̀rí tánmà ń bọ́ wá lórí pé ẹ̀tọ́ ni láti máa ṣe díkìrì lápapọ̀ lórí ohun kan ṣoṣo nínú ẹ̀ náà ni áyà tó wà nínú sọ́ọ̀tù Nuh aya 35 aya 36 nínú sọ́rọ̀tún ní wọn ọlọ́wọ́n bá díkọ́ sọ pé ibuyuti abinallahu an tulqa wa yuzkara fiha ismuhu fil ghuduwi wal asal في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه في الغدو والآصال يسبح له فيها في الغدو والآصال في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلههم تجارة ولا بيع, ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار àyà yìí àyà ẹlẹ́ẹ̀kẹtàdínní ogójì àtẹ́lẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrìndínlógójì àtẹ́lẹ́ẹ̀kẹtàdínlógójì nínú sọ́rọ̀tù An-Nur wọ́n mẹ́lú ọlọ́wọ́ bá ní fi ibu yóò tè ìmẹ́lẹ̀ ọlọ́run ọba yọ́ ma wà nínú àwọn ilé kan tó pẹ́tẹ́ bá rántí àyà tó sáájú àyà 35 Allahu nuru samawati wal ard masalu nurihi kamishkat ọlọ́run ọba ilé kan júwe nuru ọlọ́run ọba fún wa nuru yẹn ọ̀rọ̀ nuru ọ̀rọ̀ mẹ́lẹ̀ lọ́lọ́wọ́ bá àdíkẹ́lá ń bábọ̀. ọlọ́wọ́ bá àdíkẹ́lá wá ní fi ìbù yúùtì àwọn àmàlẹ̀ ọlọ́wọ́ bá yọ́mọ̀ wà nínú àwọn ilé kan òun náà ni alìmọ̀sáàjì àwọn ilé ọlọ́wọ́ bá àwọn mọ́sálásí ni bùyútù ń bẹ̀yẹ àwọn ìmálẹ̀ ọlọ́wọ́ bọ́ ma wà nú ẹ̀ nínú ìmálẹ̀ ọlọ́wọ́ bá tí máa ń wà nú mọ́sálásí nínú ẹ̀ náà lílé sáàṣẹ́ àbẹ́lọ́wọ́ bá kọ́lọ̀wọ́ bá kọ́ ka ìjókòó yìí àti gbogbo àwọn ìjókòó tàbẹ́ ń jókòó nú mọ́sálásí kọ́lọ̀wọ́ bá kọ́ kọlọ́wọ́n bá kọ́ ká fún iṣẹ́ tí ọlọ́wọ́n bá lè kẹlá tọ́lọ́wọ́n bá fẹ́ tó sì wọ ọlọ́wọ́n bá kọlọ́wọ́n bá kọ́ mọ́ dálù wà lára ibuyutin adina allahu an turfa ọlọ́wọ́n bá ní àwọn mẹ́rin ọlọ́wọ́n bá yọ́mọ̀ wà nínú àwọn ilé ọlọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá lè kẹlá adina allah ay amara allahu an turfa tọ́lọ́wọ́n bá lè kẹlá pàwá láti kágbéga kí ni wọ́n fi ń ṣe rọ́fìrìn kí làbí ń gbé ilé ọlọ́wọ́n bá ga a ma gbé ilé ọlọ́run gaga bí tàfihìrìhà minadjanati wàláhùwì a ma gbé ilé ọlọ́run ọba ga pẹ̀lú wípé a ma fọ ilé ọlọ́run ọba má ní dáma bí sàgbéga fún ilé ọlọ́run ọba ní pé a ma fọ ilé ọlọ́run ọba má kú òbí ẹ̀gbẹ́ a ma tọ́jú ilé ọlọ́run ọba kú òní di ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ ọgbọ́nà wọnú ilé ọlọ́run ọba nítorí ẹ̀lú jẹ́ pé nínú àwọn nǹkan tó ẹ̀ká mẹ́ sí mọ̀rọ̀ àyàtò ẹ̀ká mẹ́ kíyèsí tàbálà fẹ́ sí súnnà abẹ́ni súnnà pa fẹ́ fi bàtà kí ọ̀rọ̀ àmẹ́kámẹ́ gbàgbé súnnà pa àgbọ̀dọ̀ bẹ́ẹ̀ wọ mọ́sálásí torípé fi ìbú yóò jẹ́ àdínyànlọ́hù à ń tóru fa mọ́sálásí tọ́bá jẹ́ pé wọ́n kò tó lè tọ́ bánú mọ́sálásí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àbí so yàtà tó gbé wa lé ò ní jẹ́jọ̀ tí fún mọ́sálásí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà yẹ̀pẹ̀ ń bẹnu mọ́sálásí àmọ́tẹ́yẹ bá gbé bàtà tó ní yẹ̀pẹ̀ wọ orú táìsì yọ́dọ̀ tí dàbí onídọ̀ tí ẹ̀ tó bá gbé bàtà tó ní yẹ̀pẹ̀ mọ́sálásí tí wọ́n flọ́ rẹ̀ wọ́n lẹ́sà ìjẹ̀bẹ́ ni wọ́n tẹ́rọ jẹ wọ́n kàn tẹ́ wọ́n kàn flọ́ rẹ̀ lásán ni àti wọ́n tẹ́ nítí tó bá gbé bàtà sí ẹ̀pẹ́ bẹ́ẹ̀ wọlé yóò pẹ́gbẹ̀bá bí orí kẹgbẹ̀bá ìbùyútin azinallahu an turfa a sì gbọ́dọ̀ fọ́lé ọlọ́wọ́n bá máa agbọ́dọ̀ gbélé ọlọ́wọ́n bá ga kú òmìnkí kama gbélọ̀ ti wọnú ẹ̀ àwọn àdàtí tó bá wà nú ẹ̀gẹ́ ọ̀rọ̀ ẹ̀rí kama kú bákanáà wàtàtù hìrì ha mẹ́lẹ́lọ́gbòrì àpọ̀lẹ́ ọlọ́run ọba má kú ní àwọn nǹkan rí gbé èyí ta géèmù nínú mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì nínú àwọn àwọn èèyàn wa kọlọ́wà kọba àsánú wọn yóò wá chájì pẹ̀lú náà mọ́sálásí yóò sì máa ta géèmù ní mọ́sálásí ọlọ́run àwọn èèyàn ṣe bá wàláhì wọ́n ma àwọn èèyàn tí ń ṣe àwọn tó tún dàgbà wọ́n ń ta géèmù ní mọ́sálásí wallahi láàrín ìláyà sọ́lọ́run báyìí èyí gbá géèmù ní mọ́sálásí èyí sì kọ nóòtì ní mọ́sálásí torí àwọn mọ́sálásí schools eléta mẹ́rin lẹ́nu ẹlòmí ọmọ akọ nóòtì ní mọ́sálásí èyí sì browse ní mọ́sálásí wallahi ẹlòmí mọ́ browse ní

أو إذا رأيتم من باع أو بتاع في المسجد أنا بنت أباري Abin la تجا أبن رجعه مثلا فقولوا أنا بنت أخبين لا أربح الله تجارتك ọlọ́run ní fi èrè sọ́jà rẹ̀ tọ́ta ò ní jèrè àlẹ́bìnrin ẹ̀wí fún bẹ́ẹ̀ ní tajà ìrìnlá ní mọ́sálásí bẹ̀lẹ̀bẹ̀ mí náà ti wá ń mú kọ̀tíwátọ̀ mí náà ti gbé àwọn jọ máa wọ́kì sẹ́nu mọ́sálásí àwọn ilé ìbáyà àwọn nǹkan tí ó dájú anẹ́bìnika sọ fún bẹ́ anẹ́bìnika ìdá wa àìtò wà ìdá wa àìtò àìṣẹ̀dà bọ́ọ̀lá tàbí mọ́sí tẹ bá tún wá rí ẹni tí ń fi nǹkan wẹ́lọ ní mọ́sálásí anẹ́bì sọ ipé ẹ̀sọ ipé fàkúrù lẹ́hú láàrọ̀ حديث يا الإمام الترمذي بوا وقال حديث حسن غريب náà ìbúyútí láàrin ọlọ́wọ́ tó fẹ́ wàyúd kàrọ̀ fi hasmohu ọlọ́wọ́ bá ní wàyúd kàrọ̀ fi hasmohu ọlọ́wọ́ bá nínú àwọn ìkàtà tó máa ṣe mílẹ̀ ọlọ́wọ́ bá ní tó a máa rántí orúkọ ọlọ́wọ́ bá nílé mílẹ̀ ọlọ́wọ́ ibi iná bẹ́lọ̀ pé wàyúd kàrọ̀ fi hasmohu a máa rántí wọ́n ní gbé wá nígbé pé a máa rántí ẹ̀rí pé wọ́n ní gbogbo wa a máa rántí ọlọ́wọ́ bá wọ́n sì gbé wá ní sírọ̀ majhul بصيغة ما لم يسمي فاعله أو بصيغة ما لم يسمي فاعله pẹ̀lú sí rọ̀tà ní dápọ̀ ẹni tó sì sẹ́yẹn a máa rántí ọlọ́wọ̀n bá nínú ilẹ̀ ọba tó túnmọ̀ sí pé gbogbo ọmọ rántí ẹ̀ lóhun kan ṣoṣo lórí ohun kan ṣoṣo ni kìí ṣe bẹ́ẹ̀ àmọ́ nínú àwọn nǹkan tí a máa ṣe mú mọ́sálásí ọlọ́wọ̀n bá ní pé a máa rántí ọlọ́wọ̀n bá ń bẹ̀ ọlọ́wọ̀n bá ní yusabbihu lahu fiha

yóò máa rántí wọ́n máa rántí wọ́n máa sàfọ̀mọ́ nílé ọlọ́run ọba ní àárọ̀ àti nírọ̀lẹ́ àwọn àwọn èèyàn kẹ rìjálù àwọn èèyàn wọ́n náà máa tẹ̀lé sí ọlọ́run ọba ní àwọn èèyàn kẹgbẹ́ pé látùl ihim an owó wọ́n ní sọ́wọ́ débi kánà máa rántí ọlọ́wọ̀n bá wọ́n máa dúró súnmọ́sá sí ọlọ́wọ̀n bá láàárọ̀ àti nírọ̀ lẹ́lẹ́ tí ó máa rántí ọlọ́wọ̀n bá kò sí bó wọ́n ṣe lè tóbi tó tí ó wà mú wọn gbàgbé rántí ọlọ́wọ̀n wa tí kọ máa ká ìrójú bá wọn kóòdì rántí ọlọ́wọ̀n bá رجال لا تلئهم pẹ̀lú jama'a kẹ́sì ma farabalẹ̀ kẹ́sì ma fọkà sí òkútánkì wa ìta ìzaka àti ma yọ zaka yàkọ̀fúnà yawman tàtàkọ́lábù fi hì kùnúbù àbùsọ̀ wọ́n sì máa páyọ ọjọ́ sáré pé wọ́n padà sọ́dọ̀ lọ́wọ́ bá wọn wọ́n ní àwọn tí ọmọ arántí ọlọ́run bá nílé ọlọ́run bá àwọn tọ́pọ̀ ní wọ́n rìjáàlù jámù ìrọ́jú ìsáníyàn bẹ́ẹ̀ ni àwọn èèyàn tọ́pọ̀ ní ọmọ arántí ọlọ́run bá jẹ́mọ́ ṣe mùsùlùmí pàdé ọ̀pọ̀ mùsùlùmí pọ̀ nítorí pé mùsùlùmí pọ̀ àwa mùsùlùmí ọlọ́run bá lékẹ́ láti bá wípé a máa rántí ọlọ́run bá nílé ọlọ́run bá ó tọ́kọ́ ọlọ́run bá lékẹ́ lágbé wá pẹ̀lú sínkọ̀tù jamii ọlọ́run bá ò láàmà rántí ẹ̀lẹ́ lápapọ̀ lóhùn kan tó àmọ́ nígbà tó bá wà tọ́lọ́run bá lékẹ́ lánà ń bá wípọ̀ ìjọ ànábì sọ́lọ́lá òṣìlá náà tọ́lọ́run bá lékẹ́ lá ń bá wípọ̀ jẹ́ ní tọ́lọ́run bá lékẹ́ ló gbólóhùn àwọn tọ́pọ̀ fún wa àbí ọlọ́run bá lékẹ́ lọ́mọ bá gbogbo àwọn ìlú mẹ́rin kọ́ máa dáhùn kọ́ máa dákọ̀ ẹyọkan kọ́ máa lo gbólóhùn ẹyọkan àìmọ̀kánlélé àwa tọ́lọ̀wọ̀n bá lékẹ́ lámbá wí pàápàá jùlọ àwọn tọ́lọ̀wọ̀n bá lékẹ́ láti wá yìí gan lórí ayà yìí àwọn tí wọ́n pọ̀ ní kọ́lọ̀ jẹ́ káwà náà lè kó sínú wọn tó bá wọn kan lọ́wọ́ bá lékẹ́ sọ fún wọn ma sàfọ̀mọ́ fún ọlọ́wọ́ bá nílé ọlọ́wọ́ bá láàárọ̀ àti nírọ̀lẹ́ àwọn wo rijalun la tulhihim tijaratun wa la bay'un an dhikrillah síra ní ti kìí sí ẹ̀rí púpẹ́ ká bá ọlọ́wọ́ bá ń fún wa lérò nípa àwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́wọ́ bá tẹ́rántí ọlọ́wọ́ bá àwọn tán sì pọ̀ ní lọ́lọ́wọ́ bá ìrìnkẹ́lá ti gbé gbónú náà wà ní gbónú kó wọ́pọ̀ kò túmọ̀ sí pé gbogbo wọ́n ń ṣe papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo tẹ́yẹ̀ bá fẹ́ pààyàn tọ́pọ̀ láti láti ṣe nǹkan gbónúhùn tọ́pọ̀ náà lẹ́ti gbé wá kò ì túmọ̀ sí pé gbogbo wọ́n ṣe lásìkò kan náà tí bá sọ fún yín pé òkúrùn lọ ẹ máa rántí Ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọlọ́run àti gẹ́rọ pé ìkúrù lọ́wà zíkran kẹfíọ̀rọ̀ wàsábì ṣóhù búkọ̀rọ̀tà wà àṣílà ó wà náà yàtọ̀ mẹ́lú náà ọlọ́run bá ní ẹmà rántí ọlọ́run bá zíkran kẹfíọ̀rọ̀ ní ìrántí tó gbogbo ẹni tó bá rántí ọlọ́run bá láàárọ̀ ẹlòmíì tóhun tún dé lẹ́yìn ẹ̀ tó ọ̀nà tó rántí ọlọ́run ọba ẹlòmínà tó ń tún dé lẹ́yìn tó ń dìde tó ọ̀nà tó rántí ọlọ́run ọba ṣe gbogbo wọn wọ́n kó sínú tó wọ́n rántí ọlọ́run àbí wọ́n rántí ọlọ́run gbogbo wọn sì tẹ̀ láti ọlọ́run ọba kẹ́ máa rántí ọlọ́run ọba kò yí túmọ̀ sí pé gbogbo wọn ṣe lápapọ̀ tó ń pọ́lọ́wọ́n bá lékẹ́ lápapọ̀ wọn láti láti máa rántí ọlọ́run gbogbo wọn láti rántí ọlọ́run ọba àmọ́ wa asila inú lé mi wà ní yàrá mi rántí ọlọ́run ọba àti nírọ̀lẹ́ tó túmọ̀ sí pé sẹ́mi ti tẹ̀láyà ẹ àwọn tọ́nà ọba àríkẹ́lá ń pa láti àwọn tápọ̀ ní gẹ́gẹ́ ní tọ́nà ọba àríkẹ́lá gbogbo lóhun àwọn tó wọ́n kọ̀ láti pa wọ́n láṣẹ náà nítorí àsìkò nínú àwọn ẹ̀rí tọ́tọ́ mẹ́lò nínú súnnà àti mẹ́lúba díẹ̀ lẹ́sẹ̀ tọ́lọ nínú ẹ̀ torí àsìkò bá mọ́ sí kákàkà òun náà ni hadithu tí àbí ìwòrí ọ̀rọ̀ gbà wá nínú hadithu al-Qudusi tàbí kápẹ́ ní alhadithu ilahi àti kápẹ́ ní alhadithu rabbani mẹ́jẹta náà ti alhadithu kudusi anábi sallallahu alaihi wasallam pé ọlọ́n yakúlù yakúlù yakúlù allahu ta'ala yakúlù allahu azza wa jal ọlọ́n ọba tó gbangba tó tóbi tó ní ìzà èmi ọlọ́run bá mọ́mọ́ wà níbi tẹ́rù mi bá fi ní sínú ọkàn rẹ̀ ibi tẹ́yìn bá fọ́ ọlọ́run bá sí ní ọba tẹ́kùn ìbámọ́ sọ bẹ́ẹ̀ ibi tó tàbí bá fọ́ ọlọ́run bá rẹ̀ sí ní ọba ọ̀rọ̀ hadithu ọlọ́run ni ana inda zonni abidi bi èmi ọlọ́run bá mọ́mọ́ wà níbi tẹ́rù mi bá fi ní sí tọ́lọ́run ní ìwọ̀n bá fi ní sí pé tóun bá pè ní àdá lóòrùn ọlọ́run dàlú tẹ́lú bá fi ní ma gbọ́bùkátà ma gbọ́bùkátà rẹ̀ tẹ́lú bá fi ma wó ohun sẹ̀nú ma wó sẹ̀nú àìsàn tẹ́lú bá sì rò pé ní ọlọ́run bọ̀ ní أنا عند ظن عبدي بي فإذا ذكرني في نفسي ọlọ́wọ́ bá ní tẹ́rù mi bá fi nafsi èmì ọlọ́wọ́ bá náà ìtọ́lá tíyàn bá ti fọ́lọ́wọ́ bá ọlọ́wọ́ ṣe lè tó lóore jù lọ fún yàn èyàn rántí ọlọ́wọ́ bá nínú ẹ̀mí rẹ̀ bó ti tó bá rántí nínú ẹ̀mí bá bó lápẹ̀lẹ́ tó ẹwà ayé ní sẹ́rí pé in tó lóore jù tó sí fọ́nà ọba lọ́nà fi dákọ̀ ló fi rọ́pùpọ̀ wà in zakarọ̀ ni fi mẹ́lẹ́in zakartuhu fi in. khairin minhu kẹrù ní bá wá rẹ̀ tí èèyàn náà bá láàrin àkójọpọ̀ àwọn èèyàn mẹ́lá jẹmáà ìjẹrẹ kẹrù ní bá rẹ̀ tí èèyàn náà bá láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn zakartuhu fi mẹ́lẹ́in khairin minhu èèyàn náà bá náà wà rẹ̀ tí ẹ̀ láàrin àkójọpọ̀ àwọn tó lóore jù wọ́n lọ àwọn àwọn mẹ́lẹ́kà

kò sí àmánà ìpínlẹ̀ lọ́dọ̀ ẹ̀mí nígbà tó sọ wípé wà ní ìzàkárọ̀ ní fi ìmọ́láyé tẹ́rù mi bá rántí ìmì ọlọ́run bá láàrin ọ̀pọ̀lọpọ̀ èrò sọ́lọ̀ ní tẹ́rù mi bá rántí ìmì ọlọ́run bá tẹ́jọ́ rántí rẹ̀ papọ̀ lórí òǹkan oṣù bẹ́ẹ̀

nínú àwọn ẹ̀rí bákan náà òun náà ni hadith anabi sallallahu alaihi wasallam sọ pé màṣíṣàmà ẹ̀kọ́mù fi bẹ́ẹ̀tì ní buyutillah àwọn ìjọ kan ò ní máa kójọ pọ̀ sínú lẹ́kàn náà àwọn ẹlẹ́ ọlọ́run bá yasluna kitaballah fún kàtírà ọlọ́run bá fúnra wọn wa yatadarasunahu illa nazalat alayhimus sakinah àbíkí ìfàyàbálẹ̀ kọ́ máa sọ̀kalẹ̀ lé wọn lórí látọ̀dọ̀ ọlọ́wọ̀n bá wọn nítorí tán ṣe wọ̀gọ́sì yásì húnmọ̀ rọ́hmà anú ọlọ́wọ̀n bá ìkẹ́ ọlọ́wọ̀n bó sì bò wọ́n dáru wàhàfàtì húnmọ̀ màláìkà àwọn màláìkà ó sì pàgbó yí wọn ká wàzákẹ́rọ̀ húnmọ̀ lọ́hùn fí mẹ́rin ìndà ọlọ́wọ̀n bó sì máa rántí wọn lọ́dọ̀ àwọn màláìkà tí ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ̀n bá wọ́n ni màṣítàmà ẹ̀kọ́ mún fi ìbẹ́ ìtìní ìbùnítìlá àwọn ìjọkọ̀ ní máa kójọpọ̀ sílé ọlọ́run bá láti ma rántí ọlọ́run ẹ̀sìn ní káwọn sí díkìrì tó mẹ́rí wọ́n kójọpọ̀ yẹ̀sẹ̀mìírúnà alẹ́díkìrì wọ́n kójọpọ̀ lórí àti díkìrì ẹgbẹ́ bá wọn náà ṣe wà ìta rántí ọlọ́run bá wọ́n àkójọpọ̀ wípé wọ́n ń ṣe díkìrì yẹn lápapọ̀ lórí ohun kan oṣù ìta هناك فرق واسع كبير بين الذكر الجماعي wàlìṣìmáì alàzíkìrì ìyàtọ̀ tó tóbi ń bẹ láàrin ká máa ṣe zíkìrì lápapọ̀ àti ká kójọpọ̀ lórí àzíkìrì tá a bá kójọpọ̀ sílẹ̀ ọlọ́run ọba ẹni tí ṣe tẹ̀sílìlù ṣe tẹ̀sílì ẹni tí ṣe tàhìlìlù ṣe tàhìlì ẹni tí ṣe tìláwátìl kùránì ṣe tìláwátìl kùránì ẹni tí yẹn náfílà yẹn náfílà kí la ṣe àkójọpọ̀ lórí ìrántí ọlọ́run ọba yẹn àmọ́ sí lápapọ̀ nítàlùsùn náà takùn yẹn kẹ́ gbọ́ yí dáadáa ìbábẹ́sàlàyé zíkìrì jẹ́mọ́ yí kẹ́ ìbámọ́ kẹtẹ́ mọ́ sọ lára ẹ̀rí náà ni ẹ̀rí kéèkéé sẹ̀rí náà nínú àwọn ẹ̀rí tàbí ọmọ mọ́wá ilé ìbáyìí náà Ibn Abi Hatim ń gbà wá nínú tafsiru wọn àti Imam Ibn Jarir al-Tabari nínú tafsiru ti wọn náà wọn náà gbà wá látọ̀rọ̀ Abu Hurairah radiyallahu anhu òun náà ni ó lánàbí sallallahu alaihi wasallam ó gbé ọwọ́ rẹ̀ sókè nígbà tó sálámàtà lẹ́yìn ẹ̀rọ tó sálámàtà àrẹ́bíwá gbọ́wọ́ ìsókè wàhúwà mustaqbilu kíbìlà àrẹ́bí ti kọjú sí kíbìlà ó dájú kọ kíbìlà àrẹ́bíwá tẹ́wẹ́ àrẹ́bíwá sọ pé wa ayyash ibn abi rabi'ah wàsálàmàtà ibn Hisham ọlọ́wọ́n bá o mẹ́ta bá mi lá alwalid ọmọ walid mẹ́ta bá mi lá bákanáà bá mi lá ayyash ọmọ Abu Rabi'a bá mi lá sálàmàtà ابن هشام وما هشام وضعفة المسلمين الذين لا يستطيعون حيلة ويهتدون سبيلا أسيا هو اللين وهو مسلمين tí wọ́n lágbára láti kó lábẹ́ olówó wọn tí wọ́n sì má ọ̀nà tán lè gbà jáde àwọn tó jẹ́rú àtàwọn tán wà lábẹ́ kápá wọn kèfèrí tí wọ́n níbi jáde ọlọ́pàá mi làwọn kò lọ́rọ̀ àwọn kèfèrí Naam, wọ́la nábi sallallahu علي بن زيد بن جدعان الإمام ابن حجر الأسقلاني تقريب التهذيب ولي ضعيف بكنا الإمام الذهبي إنه سير أعلام النبلاء والدوائب ونقل تضعيف والدواء يجلي لاني لا ترى الإمام أحمد بن حنبل الإمام أحمد للضعيف لاني bákan náà alimamul bukhari wọ́n ní dọ̀ífù ní bákan náà alfàlá wọ́n ní dọ̀ífù ní bákan náà alẹ́jìlì wọ́n ní dọ̀ífù lẹ́rí gbogbo àwọn àyíma yìí àwọn àfá gbàǹkò gbàǹkò nínú ọ̀rọ̀ nípa jẹ́sù àti tààdìlì àwọn tàdákọ̀ wa ghayruhum àtàwọn ìmìnà tó yàtọ̀ fún wọn sọ pé dọ̀ífù lẹ́rí wàbí táàlì kèéṣẹ̀ rí ẹlẹ́ẹ̀kejì tó bá tẹ̀síwájú bá dìsí wá lálàáfíà gan kò sí ìwà àjòáhù jẹ̀mẹ́ ilẹ̀ fẹ́ bá wọn yọ àwọn èèyàn kan sí wọ́n wọ́n ṣe lápapọ̀ pẹ̀lú àwọn sọ̀hábà sí wọ́n ni wọ́n ṣe rẹ̀ ilé tọ́lá láfíà Bukhari àti Muslim tí Abu Hurairah sọ wípé kana Rasulullah sallallahu alaihi wasallam idha rafa'a ra'sahu min ar-rak'ati al nípa nẹ́bí sọ́lọ́lọ́sọ́lọ́m tó bá gbórí ìdè tó bá sírípò níbi rùkú parí lórí ẹ̀rọ ànẹ́bí sọ́lọ́lọ́sọ́lọ́m yọ́ sọ wípé yọ́ mọ̀ abẹ́ náà bá kọ́nà bá lékẹ́ báwọn yọ àwọn táwú ìkó lọ́wọ́ kèfèrí kùnútù ni kèé ṣe pé tó bá ní ṣe ṣe wá ní pé ilé iṣẹ́ rẹ̀ sọ́wọ́ ẹ̀rí tọ́mọ́ mú wá nìyẹn ilé ìbáyìí tó fà tó yẹ ká sọ ní pé ṣẹ́rí mas'ala ọ̀rọ̀ nípa àzíkùrù jama'i mas'ala tún àìlàníyà ọ̀rọ̀ tó yẹ́ pé global issue ni ọ̀rọ̀ tó ẹ́kọ̀ọ̀rọ̀ gbogbo àgbáyé ni kódà nínú àwọn masáìlì tó ẹ́ ni tó ẹ́ pé àwọn onídíjà yìí náà àwọn náà ma lọ sínú àwọn tíra kan láti máa ka àwọn ẹ̀rí táwọn àwọn wọ̀nyẹn náà mú wá wípé zikiru jẹ̀mẹ́ ìtọ́ nínú àwọn ẹ̀rí táwọn mú àwọn èèyàn ọmọ yẹn àmọ́ torí ẹlòmí tí ó láǹfààní àti karú àwọn tí ẹgẹ́ bí àwọn tíra àṣìyúfí ṣe bá ní sí ẹ̀sùn pé ṣìyúfí ẹmọ̀ pé buhaya mani ibu mani ṣìyúfí nínú àwọn tó sì àjáza àzíkírù jẹ́mẹ́ ṣìyúfí wà àwọn yìí náà sì ní àǹfààní láti rí tíra ṣìyúfí ṣe bá ní sí àwọn nǹkan mí kú tó pọ̀ àmáhàn èèyàn fẹ́ lágbára tọ́rọ ilé takai bí ká mọ́ sọ pé ẹ ìkàtà bá ṣe ní jama'a tẹ̀kọ́ yàtọ̀ lọ́hì máa jama'a tẹ̀kọ́ wọ àwọn yóò ó lò fèsì àwọn yóò àwọn ìṣẹ́lú àwọn ìkan òkú tó ma sọ àwọn nǹkan fẹ́ pé ẹ̀yàgọ́ ma mọ̀ pàtẹ́ lọ sọ báyìí àwọn ẹ̀rí yẹn kí wá ní àwọn sójáàjì kí làwọn ẹ̀rí tí àwọn tán sọpá àlé ṣe díkùrù jẹ̀má ìṣẹ́rẹ́ gbára lé kí àwọn ìtàwọn gbára lé alákọ̀ọ́kọ́ ni àyà tó wà nínú Suratu Al-A'raf àyà 56 ìkẹwà ní 205 nínú Suratu 56 ìkẹtù ní 205 nínú Suratu Al-A'raf oh ọlọ́wọ́ bá ادعوا ربكم تضرعا وخفيه innahu la yuhibbul mu'tadin ọlọ́wọ́ bá ń pa àwọn almu'minuna nínú ayà yìí ọlọ́wọ́ bá ní ud'u rabbakum ẹ máa pè ọlọ́wọ́ bá yín ẹ̀yin ẹ máa pè ọlọ́wọ́ bá yín tó pàlọ́wọ́ àwọn tó sì pọ̀lọ́wọ́ ọba lè gẹ́rẹ́ ń pa aláṣẹ pẹ́lẹ́ ní kó pínpínlú àwọn tó pọ̀ wà ọlọ́ni ojú ìwọ̀ rọ́gbàkù ẹmẹ́ fi ọlọ́run ọba ní tàbọ́rùn-ún ayé tàzálùlàn wàsìkánẹta ẹmẹ́ fi ọlọ́run ọba ní lẹ́ni tó yẹ pẹ̀lẹ́ ara yín fọ́lọ́run ìyẹn gbọ́dọ̀ máa yẹ pẹ̀lẹ́ ara yẹn fọ́lọ́run tí ẹ kò mẹ́ yẹ tẹ́ra rẹ̀ nínú ọkẹ̀ àti nínú ṣe sí kárí tí ẹni ìṣùgbú ìwà fún jẹ́ wípé ń bẹ lọ́wọ́ bá ọbẹ̀ gbàǹkanlọ́dọ̀ lọ́wọ́ bá sẹ̀gbọ́n bí ẹbẹ́ gbàǹkanlọ́dọ̀ tó jùyàn lọ pàápàá jùlọ tó lágbára ẹgbẹ́ mẹ́sẹ̀ kẹ́kẹ́ búrú ni tọ́lọ́wọ́ bá gbọ́nà jù bẹ́ẹ̀ lọ ọlọ́ni tàbọ́rù àn bẹ́ẹ̀ bá tẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ bá ẹ mọ́ yẹ pẹ̀rẹ̀ ara yín síwájú èmi ọlọ́ni wàkúfíyàtàn wàkúfíyà ẹ sì máa ṣe ní pẹ̀lẹ́ ẹ sì máa ṣe ní sírọ̀n ní kẹ́lẹ́kẹ́lẹ́ ẹ̀mọ́ pariwo ṣe wàkúfíyà ọlọ́ọ̀bá ní innahu la yuhibbul mu'tadin tó pẹ́ ní ọlọ́ọ̀bá bí nífẹ̀ẹ́ ní ọlọ́ọ̀bá ò nífẹ̀ẹ́ àwọn tí máa ń tayọ àlà kí náà pè ní ìtayọ àlà eléyìí tó tóbi jù nínú tayọ àlà òun náà ni ìmá sẹ́bọ̀ máa wal-awthan ká máa pé àwọn òkú ká máa pé àwọn òsà àbí ká máa pé ẹni tó wà láyé tí ò sí pẹ̀lú wa ya Sheikh Abdul Qadir al-Jilani ya Sheikh Abdul Qadir al-Jilani àgífìnì mo pèrè Sheikh Abdul Qadir al-Jilani mẹ́ta yọ ní o gbà ní o ya Sheikh Ahmad tijani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ilé ìbáyìí ẹbọ ni ọlọ́bá ní Allah la yuhibbul mu'tadin nínú àwọn àlẹ́ẹ̀tìdá nínú dùá o náà ní kí a máa pariwo láti mọ̀ bẹ̀lọ́ ọba nínú Allah la yuhibbul mu'tadin nínú ìtumọ̀ ìrẹ̀tìdá ní pé gbogbo ẹnikẹ́ tí bá ń pè lọ́wọ́ bá pẹ̀lú ohun òkè tí ń pariwo pè lọ́wọ́ bá ó ti ó ní rọ́fà ẹ̀nàṣù àṣùwátàhùn ìdùá lásìkò anábì sallallahu alaihi wasallam àwọn èèyàn gbóhùn sókè pẹ̀lú àdúwà wọ́n sàdọ́ wọn gbóhùn sókè anábì sallallahu alaihi wasallam ya ayyuhan nas anábì ayyuhan nas mo pí ẹ̀yẹ èèyàn ìrùbíìrù ala anfusikum nínú ìwáyà mi àrùbíìrù ala anfusikum méjì ló lè wá pẹ̀lú àrùbíìrù ó sì wá pẹ̀lú ìrùbíìrù anábì ní ẹ̀rẹ̀ ìrìbíyàrí aláàkúsìkò fàyínàkùn látàdìyàn àṣọ́mà wà láàrọ̀ ìbà torí pé ẹ̀pẹ́ ọlọ́run ẹ̀pẹ́ ẹni tó jí létí bẹ́ẹ̀ sì lẹ́lẹ́ ẹ̀pẹ́ ẹni tí ó jìnà sí fàyínàlẹ́dì tàdìyànàhù sẹ̀mí ọ̀rìbù ọlọ́run bá tẹ́ ń pè ọlọ́run bá tẹ́ ń gbọ́ yìí ni kò dílé tí ẹ̀ nídìí kẹ pariwo ọ̀rìbù ọlọ́run bá sí bẹ́ẹ̀ nínú àwọn nínú àwọn ìtayọ àlà nínú àdúrà lọ́wọ́ láwọn tó ní ẹjọ́ pé ọlọ́wọ́ kí subhanallah wallahi bẹ́ẹ̀ bá ń pariwo sí àdíkìrì àìlẹ́kọ̀ọ́ ni nítorí ẹ̀lọ́bí jẹ́ sí pé asaru kan sábà wà látọ̀dọ̀ al-Hasan al-Basri rahimahullahu ta'ala ibn mubarak lọ́gbà ọlọ́rẹ̀ abdullah ibn mubarak abdullah ibn mubarak nípa látọ̀dọ̀ al-mubarak ibn fudola tó jẹ́ bàbá rẹ̀ òun gbọ́wà gbà látọ̀dọ̀ Hasan al-Basri ọmọ kí abu hurairah ó ní ولقد كان ولقد كان الرجل وإن كان الرجل لقد جمع القرآن لا يشعر به الناس Hasan al-Basri ni àwọn èèyàn kan bẹ lásìkò tó ti sáájú táwà bá wọn lé ayé àwọn sọ̀hábà ní òyìn ẹ̀rẹ́ lómi wọn laqad jama'a al-Qur'an gbogbo kùránì ọlọ́run bá ti ń bẹ lórí ẹ̀ kí o túnmọ̀ laqad jama'a al-Qur'an kéjì pọ́ hapùrán nìkan gbogbo àwọn ahkamu àtàwọn ulumul Qur'an gbogbo ìmọ̀ kùránì yẹn ń bẹ lọ́pọ̀lọ̀ ó ti há gbogbo ẹ̀ láyé ṣe ẹrù bí ìrìnà àmáwọn onímọ̀ àwọn onímọ̀ kò sẹ́ni tí ó mọ̀ pé nǹkan ó ti gbé nǹkan tó lágbára rùgbẹ́ kéṣe kọ́ ń ha kùrán nìkan sẹ́kọ́ mọ́ ti sọ gbogbo àwọn ìdájọ́ ìlúmùl kùrán pátá ń bẹ lábárí ẹ̀ asanu bọ́sírí ní láyé ṣe láyẹ̀ ṣe ẹrù bí i náà amẹ́nìkan onímọ̀ pé ìmọ̀ tí kìtọ̀ lágbára tó bá ní ibẹ̀ lágbárí ẹ̀ wà ìǹkánà rọ́jùlù láyùsọ́lì asọ̀látà kọ̀wílẹ̀ta fi bẹ́ẹ̀tìhì wà ìndàhún àdúnwàrù láyẹ̀ ṣe ẹrù nàbí àwọn ẹlòmínú wọn sì ní yóò máa kí irun tó gùn irun tó gùn gan nínú ilé rẹ̀ àwọn àlejò àwọn àlejò ń bẹ́nu lé rẹ̀ wọ́n sì nígbàgbé ń kírùn kódà àwọn ìnímẹ̀gbà tó sàrù alábìnrin ó fura sí kọfẹ́ lọ kírùn jọ́kà tó mọ̀ pé mo fẹ́ lọ gbọ́mù kátàkì ọmọ pé láàrin wọn àtọ́lọ́wọ́ bá jíwọ́ ṣe bá làwá rí sí àbí káwọn èèyàn kẹsàrí tiwa kẹsàrí pé nǹkan bẹ lára asanubasiri wọn ròyìn wọn níbi tàbẹ́lò asanubasiri wọn sọ pé لقد أدركنا أقواما ما كان على الأرض من عمل يقدرون أن يعملوه في السر فيكون علانية أبدا ó ní àbáwọn kan láyé àwa báwọn kan láyé tẹ́gbọ́n mọ́ tí ó wà búrò lẹ́rọ lápẹ́ ó ní àwa bá àwọn èèyàn kan láyé àwọn sọ̀hábà ní ìjú èèyàn kò sí iṣẹ́ kẹta lórí ilẹ̀ tó jẹ́ iṣẹ́ tí ẹ̀fí ń ṣe lọ́wọ́ bá tí wọ́n ní kàpá àti ṣe ní kọ̀rọ̀ tó ṣe ní gbangba láyéláyé kọ̀rọ̀ ló ṣe gbogbo àwọn iṣẹ́ tí ẹ̀bá ti ní kàpá àti ṣe ń kọ̀rọ̀ tó kò ṣe ṣe kọ̀rọ̀ fún láti ṣe ń kọ̀rọ̀ kéde pé يقدرون أن يعملوه في سر فيكون على نية أبدا ولقد كان المسلمون يجتهدون في الدعاء ولا يسمع لهم صوت أني أواتي باوية لا يهون صحابة ذاتهم ومن كن يزوم يدوى سيجا أمكو سنسون بوهو إيه لقد فقالوا لا يجتهدون في الدعاء

إن كان إلا همزا بينهم وبين ربهم وذلك وأن ذلك قوله وذلك أن الله تعالى يقول حتى البصري من سوريا آية الله أبا ينتهي الله أبا ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين وذلك أن الله ذكر عبدا صالحا fàrọ́bì àmẹ́lẹ̀hù fàkọ́ì wọ́n ní bákanáà ọlọ́wọ́n ọba àlékọlá ọ́n sọ̀rọ̀ ẹrú kan tó jẹ́ ní ire fún wa tọ́lọ́wọ́n ọba àlékọlá yọ́ ní sísẹ̀ rẹ̀ ọlọ́wọ́n ọba àlékọlá wọ́n sọ̀rọ̀ ẹ̀ nínú sọ́tù ẹrú èmì ọlọ́run tí ń jẹ́ Zakariya nígbàtí ń rán sí rẹ̀ tí ń pè ọlọ́run rẹ̀ nìjá ẹ́ kọ̀fíyà ní jẹ́ jẹ́jẹ́ tí ọ̀pàdé òtẹ́nìkan ọmọ ọlọ́wọ́n bá yọrún sí jẹ́tí ìṣẹ́lẹ̀ ọlọ́wọ́n bá ní kíláàsì ìròyìn sẹ́yìn pẹ̀lú ẹ̀ pé ẹ̀rẹ́ tí ànẹ́bì Zakaria ọlọ́wọ́n bá yọrún sí ẹrú rẹ̀ ní ọlọ́run sí yọrún sí tẹ́ nìdá alìkọ̀fíyà ìbẹ̀lẹ̀ yóò ti máa pariwo láìṣe kírísẹ́n àwọn kírísẹ́n lọ́sọ pé ó oh, ọya olúwa kíníkẹ́ ìjísọ́ sí ẹ̀ bàbá ó kàrùkọ́ máa pariwo kọ́rọ̀ sí ẹ̀ bàbá ò ní ọdún tuntun yìí kíníkẹ́ ọya kíníkẹ́ ẹmọ̀ tó mọ́ tẹ́jẹ́ fúnra wọn ni ẹyà àdúwà àdúwà wàláì àti ìlàgùn àwọn oníṣúgbí náà ti ṣẹlẹ̀ ẹ̀mọ́ nǹkan tó jẹ́ ọ̀rọ̀ àzíkù jẹ̀mẹ́yìn kọ́ káwọn oníṣúgbí lára bí ẹ̀ bá ti tako zíkù jẹ̀mẹ́yìn o ti káńsù nẹ́sìpáàtì rẹ̀ ọ̀bá nẹ́sìpáàtì jẹ́ wọ́n ní nǹkan ní káwọn ṣe láyé ọdún zíkù jẹ̀mẹ́yìn gbogbo kọ̀ ibù jamfáàtì jamhúrù tìjàníyà kọ̀dìríyà gbogbo wọn jàfàríyà wọ́n ní ìkẹ́ mẹ́tàwọn ṣe ju hólò hólò hólò tẹ́ bá kí ń takò nítorí ẹ̀wọ̀n nígbà láìláì ọ̀fẹ́ gbà ẹ̀fẹ́ ọ̀rùn kèrè ọ̀fẹ́ gbà lẹ́nu wọn ni ẹ̀ àmọ́ wà ní súnà tàbí àwọn ma múra ṣiṣẹ́ ni àwọn oníbi kan sunday sunday kẹta owó tí yẹn máa pa ní sunday yẹn ó tó yẹn mẹ́sí ìfòrí ti sunday náà rẹ̀ ojú ojú sunday sunday rẹ̀ ti ṣe fún wọn sí ní amẹ́sùn ńlá nígbà tó bá accumulate àwọn ìyáwọ̀ yìí náà sì ní tún à ní tó tẹ́mọ̀ sàlàyé òdodo fún ọ̀tàn fẹ́ gbọ́n wọ́n lọ bí àsàlátùn kí ló fà àdúrà yìí náà ní sá àsáfẹ́ káyé makawa kásá lówó lọ́wọ́ náà ni ọlọ́wọ́ bá ilé ìzọ pé wà mílẹ̀ nẹ́ẹ̀sì man yaqulu rabbana atina fid dunya hasana wa ma lahu fil akhirati min khalaq ẹ ma rí àwọn èèyàn tó pé gbogbo àdúrà tí wọ́n ní ayé ayé ayé náà ni ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tó bá dáì wọ́n ní kó dé bá rọ́jọ́ gbé tẹ́bá tó bá wọn ní fàájì pé ewu ní ilé tẹ́ ń ìgbogbo sí àwọn christian ń kọ́ àwọn èèyàn wa lọ ní sunday nítorí làwọn àwọn christian lẹ fi dálẹ̀ àwọn ìyá yìí ti kòkò tọ́ sí wàláì wọn lọ́rọ̀ gbọ́kàkà ẹ̀lá ti

ṣe bá ní sí àwọn ẹlẹ́sìn sunday sunday wọ́n ìyàtọ̀ sáwọn christian ọmọ ẹ̀rìkọ́n ti sọ pé kódà tó láwọn christian láwọn gbé kalẹ̀ láti yọ́ lọ́sí wọ́n gbé kalẹ̀ náà àwọn mùsùlùmí náà yẹjú lò tó ní ìwọ̀n yẹjú wà láì àbíkọ́lọ́ sánú wa náà nínú àwọn àdínlà nínú àwọn ẹ̀rí tó wá tàbí pé àzíkìrù jẹ̀mẹ́ yóò dá òun náà ni asáàrù tó wá látọ̀dọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu ẹ̀dàkọ̀ àní láyé ìbẹ̀rẹ̀ lónìí asáàrù tó látọ̀dọ̀ Umar ibn al-Khattab ibn al-Waddah wọ́n gbà wá nínú al-Bid'ah pẹ̀lú ìsìláàmù tó wá látọ̀dọ̀ ibùn àbí osman annáhàjì wọ́n ni kátàbà àmìlù ní Umar ibi ìsọ̀pọ̀ ìkánú àwọn tó jẹ́ òṣìṣẹ́ Umar tí ó kúmọ̀rù sẹ̀pẹ́ tó jẹ́ kúlàfà tó ní àwọn èèyàn kan tó fi sáwọn ìlú kọ̀ọ̀kan pé ìwọ́n lọ́wọ́ mójútó wọn lùlú báyìí wọ́n lọ́wọ́ mójútó wọn lùlú báyìí gbogbo àwọn tó tán fi sí ìlú kọ̀ọ̀kan bí kálọ́wọ́ mójútó alámọ̀ ni wọ́n ẹ̀mọ́lù كتب عامل بن عمر بن الخطاب إليه أن هؤلاء قوما يجتمعون nípe ní ìlú bí tẹ́lẹ̀ wà yíò àwọn ìjọ kan bẹ̀rẹ̀ tí

wọ́n ma wá tó bẹ́ẹ̀ wọ́n wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ wàlìl anil ẹ ọba wa ọba lú yẹpẹ́ ẹ̀hẹ́ tó ọlọ́jẹ́ gòlẹ́lù ọlọ́jẹ́ àríyípẹ́ ọba wa lú ọba lú òkúta ọba wa lú ọba lú ayẹ́ káàzú pẹ̀lú kàmbẹ̀ tí ń jẹ́ tí ń jẹ́ yẹ́sẹ̀ tí ń jókúta káwọn dápọ̀ ẹlú ẹni kẹ́kẹ́ tọ́ ẹ̀ ọlọ́wọ́ jẹ́ ọwọ́ sọ fún mẹ́rin bẹ́ẹ̀ fàkátàbà ilé ìhì ẹ̀nà Umar wá kọ lẹ́tà sí pé akbil wa akbil bihi ma'ak máa bọ̀ máa bá ń kọ́ wọn rẹ̀ bọ̀ máa bá ń kọ́ wọn bọ̀ ṣe wọn lẹ́kọ̀ọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀yìn jìmọ̀ wọn mọ̀rù pé kò gbẹ́rẹ̀gbẹ́ ni ọ̀rọ̀ dákun fa'akọ̀bẹ̀lá wọ́n bá ń bọ̀ ní tòótọ́ fàkọ́lá ẹ̀rùnbà rí bá wà áìn sáùtọ̀n wọ́n mọ̀ wọ́n sọ fún jẹ́sùn àti ìjákùnbà ń wá ládà tó bá dáa bá mi tó bí ládà tó bá lẹ́ àwọn eléyàn jẹgbà فلما دخلوا على عمر نبا تان وليت عمر اقبل على اميره ضربا بالصوت بعمر دي olórí wọn bó ṣe gbá sọ́rù ìwàjò nípa ń kẹgbàmó ní ń kẹgbàmó erí ni àdàrú ni tí mo jẹ́ kàlífà ẹmọ̀ ṣe bí yá àìlú ẹ̀kẹgbàrú ilé àwọn kọ̀lífà tó dáàrù kéèdè àwọn kọ̀lífà tó pàwọn gẹ́gẹ́ yọ́ àwọn ẹ̀rùn kọlífà tí ó dájẹ́ náà kúmọ̀ bá bẹ̀rẹ̀ sí máa nà ẹgbẹ́ onífàkóntù ó náà sọ pé à ìnáná lásìnà ùláìkà lẹ́lì yáà ni àkíyèsà wa nímọ̀ ìwúfà ó mẹ́rù ùláìkà fọ́mú yà túnà ní kílà ní mẹ́ṣì àwọn èèyàn ya jẹ́ ó ní mọ́rù kí náà wọ́n ní wípa àwọn èèyàn kátọ́bọ́ wá lọ́nà bá ìgbìlánà bí tọ́nà tí yọ́ bí nímọ̀ wí wàláhì sọ́rí wọ́n ṣe zíkìrì jẹ́mẹ́rí ní mọ́rù fún yẹn nǹkan tẹ́yìn yóò pé kìí nìyẹn nǹkan táwọn sálàbù wọ́n ṣe lẹ́yìn bẹ́ẹ̀ náà ni Ibn Mas'ud radiyallahu anhu hadith eléyìn náà al-Imam ad-Darimi في الامر بالاتباع او انا اولا باوند انا اولاني يعني ابن الجوزي من تلبيس ابليس اولا با حديث يوا حديث يوا اولاني يعني كي لقد ابو البختاري من حديث يسوع قال اخبر رجل ابن مسعود رضي الله عنه اقول لك واقف ابن مسعود نيو قال لك ما يونسي ان قوما yẹ̀jìlìsúnà fi masjid báyìí al-maghrib pé àwọn èèyàn kan wà máa jókòó sínú mọ́sálásí lẹ́yìn ọ̀rọ̀ maghrib wà fi him rajulun yaqulu tàbírù lọ́ha kẹ́zà wà kẹ́zà ọkùnrin kan ń bẹ láàrin wọn tí ó jẹ́ olórin wọn tí wọ́n sọ wàhmìdúhù wàhmìdúhù kẹ́bẹ̀ wà kẹ́bẹ̀ ẹ̀tì máa ṣe ẹ̀yìn fún ọlọ́wọ́ bá níye òǹkàbáyì òǹkàbáyì fàkọ́lá Abdullah Abdullah bin Mas'ud wá sọ pé idha ra'aytahum fa'alu dhalika fa'tini fa'akhbirni bí majlisihi tó bá tún ti rí wọn tán ṣe rú kàtọ́ sọ yìí wá kùbùrá kan kùbùrá àbí ẹ̀hẹ́ tọ́ mọ́sájí tó yíṣẹ́ kùbùrá àwọn mọ̀fẹ́ mọ́sájí wọn tọ́ falamma jalasu atahu rajulu fa akhbarahu nígbàtàwọn èyí tó jòkó ọkùnrin wọn bá tún lọ sódò wá sọ fún tó lọ sódò فجاء عبد الله بن مسعود رضي الله عنه عبد الله بن مسعود والله به ولا بقبا رانسي ولا هو الذي لا اله غيره مبورا pẹ̀lú ọba tí ó telo mi so fa ka ma jo ke fa bo ni kan laqad jitum bi bid'atin dhimma ti de bidia wa o to je bidia bo si bidia tí ذكر جماعي نقول لقد جئتم ببدعة ظلما أو قد فضلتم أصحاب أصحاب محمد صلى الله عليه وسلم علما أبيك ما كلمة هو أبي أديني ما جوا صحابة النبي لله فقال عمر بن عتبة عمر بن عتبة طوى لا هو هو سقيا نستغفر الله أو تبا لنا الله أباو أجي سقى نما جوا صحابة لو ìmọ̀ sí ní tọ́bá ẹgbẹ́ ìbá nímọ̀ jù wọn lọ tẹ́ẹ̀sì fẹ́ kó فعليكم الطريقة عليكم الطريقة ọdọ̀wọ́ yí kẹ́ tí ojú ọ̀nà àwọn sọ̀hábà mú àtọ̀ríkù ọ̀nà ẹ̀ pẹ̀lú tààrí ojú ọ̀nà táa mọ̀ láyé ànábì ojú ọ̀nà táwọn sọ̀hábà mọ̀ táa mọ̀ oníkẹ́ ìdìmú ẹkùn ojú ọ̀nà táa mọ̀ ló fi lówà tààrí bùkún فعليكم الطريقة ẹdí ojú ọ̀nà táwa mọ̀ pípa nábi ó nítorí pé láìn àkọ́kùn ṣìmáìlàn wàṣìjàmínàn wàṣìmáìlà tó gbé jẹ́ àbá ń lọ sọ́tún tẹ́ lọ sósì tẹ́ ń bọ́ ságbé ọ̀tún tẹ́ ń bọ́ sẹ́gbé òsì tẹ́ ń gbónójú ọ̀nà déédé lọ́gọ́láàtù látẹ̀bí lónà gbọ̀lálàgbà ìdà ẹ́ sọnù ní sọnù tó jìnà gidigan Ibn Mas'ud tako wọn àwọn ashabu zikri jama'i náà nínú nǹkan tó súnmọ́ta fi parí ẹ̀ òun náà tún ni àílé tó tún wá látọ̀dọ̀ Khabbab Khabbab bin Urt ìkan àwọn sàhábà náà ni ọmọ rẹ̀ tẹ́kẹ̀ẹ́ ní Abdullah bin Khabbab ó ní bainama nahnu fil masjid ó ní jọ́ka ń wà nínú mọ́sálásí wa nahnu julusun ma'a wọ́n ká sọ́ọ̀tù sájídà látàpọ̀ wọ́n sọ fún fa arsala ilayya abi bàbá mi wá rẹ́jẹ́ sí mi fọwàdátùhù kọ̀dì ìtàbàsà máàrù kọ̀dì ìtàjẹ̀sà máàrù hìrọ́wàtà láhù olóòwà rí pé ó fàásùmàlà alẹ́ yàbá ìmá gbájì ìwé pẹ̀lú pọ̀pá ọmọ gbájì ìwé pẹ̀lú pọ̀wẹ́ nífẹ̀ nẹtayé ẹta lónìí fàkúntù ya abẹ́tì máàlì máàlì olóòwò sẹ́kẹ̀ẹ́gẹ́ mọ̀ orí ọ̀tọ́ tó wọ́n láwọn àmẹ́lìkà tẹ́lẹ̀ díkìrì jẹ́mẹ́ ìtẹ́ ìjẹ́ ìgbàjẹ́ ìṣòkó sẹ́kẹ̀ẹ́gẹ́ mọ̀ orí ọ̀pẹ̀lú wọn ni bí i ṣe ń sọ ní súnmẹ́yìn òní tó ní bàbá ọ̀bá fẹ́ wọ́n ní pàpánù àwọn bàbá tí ó ń pèrè pé sáńsàn ọmọ tó ti dàgbà nípa tẹ́lọ ní ọ̀rọ̀ ọmọ tó ti dàgbà tí ya àfihàn tó ní ó ti dàgbà ó ní tùmọ̀kọ́n haza kọrùnú kọ́rìjú ní ìta ọwọ́n sọ fún pé sọ́ra o kí má tó rí ọ pẹ̀lú wọn tó lélẹ̀ yìí àwọn kan tó ẹ̀sẹ̀ jáde àwọn bídí àtọ́ ẹ̀sẹ̀ jáde láti kò rí lórí àwọn ashabul zikri jama'i الإمام الطرطوشي وسوانه الحوادث والبدع والبدع ìkáàrù imam malik lórí gbogbo ẹnikẹ́ni tí bá ń kójọ kọ̀ tán sọ alùkùránì kalẹ̀ tán ni à ń tẹ́lẹ̀ jọ alùkùránì kalẹ̀ imam malik ní nǹkan burúkú lẹ́sẹ̀ imam malik mazhabu láńtẹ̀ lérí mazhabu láńtẹ̀ lérí àndẹ̀lẹ̀ mazhabu maliki mazhabu maliki lórí kẹ́mọ́ sọ kùránì kalẹ̀ lọ́wọ́ alhawadith wal bid'ah ìrùsí tí a tún kú sí lọ́wọ́ pé 62 63 àti 68 ọba nǹkan tí wọ́n sọ ìmẹ́

azikiru jama'i ààrí lásìkò annabi sallallahu alaihi wasallam ìmọ̀ sàzikiri lápapọ̀ pọ̀sẹ̀lẹ̀ lásìkò annabi sallallahu alaihi wasallam tó bá yẹ kó bá ṣẹlẹ̀ ní àbá rí ẹ̀rí fún táwọn sọ̀hábà bá gbé wá fún wa tí ìlànà tó fi dájú tí ó fi sí lọ́wọ́ bá ẹgbẹ́ bá ti mẹ́ ń ké fún wa ní gbogbo júmà júmà ìlànà tí ó fi sí lọ́wọ́ bá tí ó fi bá lọ́wọ́ bá pàdé tọ́lọ́wọ́ bá lé kí ó fi gba ìbádà lọ́wọ́ yẹn òun náà ni kí á nílànà lẹ́bí sọ́lọ́ bá ọ̀sẹ̀lá abẹ́lọ́wọ́ bá ọba lé kí ọlá kó fi ẹsẹ̀ wa rẹ̀ lórí súnnà kó mú wa dúró ṣinṣin kó má jẹ́ kí a lè máa yàtọ̀ sùn kó má jẹ́ ká lè máa yàtọ̀ sí kọ́lọ́wọ́ bá kó jẹ́ kí a lè wà lórí ojú ọ̀nà tí ọlọ́wọ́ bá lè kẹlá yọ́nú sí ولا لا إله إلا الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك níparí mo rántí àwọn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kan ní jẹjọ nípa ọ̀rọ̀ nẹ́bì Musa àti malakul maut mo sọ pé mo ti kọjá lórí àríkẹ́ ní ìrántí bí ó lálàáfíà bí ó lálàáfíà náà wípé anẹ́bì Musa malakul maut wá bá anẹ́bì Musa wá bàjá anẹ́bì Musa ti fọ ojú ẹ̀ kódà wọn lọ yọ ní èyí náà àwọn yìí mo ti padà ṣe ìwádìí lórí ẹ̀ bó sì rí inú Sahih Bukhari ó lálàáfíà ń tọ́tọ́ mo rí inú Sahih Bukhari àmẹ́ ipò yóyìn kò sí kó yóyìn bẹ́ ọkọ̀ ojú ẹ̀dẹ̀ àdébì Musa nà ọba mẹ́lákùnrin mọ́ ìgbà ó sọ̀rọ̀ yìí mẹ́lákùnrin mẹ́wùsí sí padà sọ́dọ̀ ọlọ́run ọba pé ẹrú tọ́rọ mi sí ọ̀fẹ́ fún kí lọ́fà àwọn afásàlà rí lórí ẹ̀

sẹ̀rí àti ní pé ọba ti orí ẹ̀rọ bá ti jọjú sí ilé rẹ̀ kọfọ́ lójú iná lọ́fà tí anẹ́lì Musa tó fi ṣe nǹkan tó ṣe fún ẹ̀kẹ́ pé anẹ́lì Musa ọ̀fẹ́ kú tí bá ní ṣe mẹ́ta anẹ́lì Musa ọ̀mẹ́ pé mẹ́lá tó lọ́ọ̀ tù tí wà lọ́ àìlà ṣe ilé báyìí làwọn nǹkan tí mo fi pé bóyá kí n ṣàlàyé àmáhùn bíríà àwọn tó jẹ́ lọ́fọ́sà sí wọ́n fi máa gidi wọ́n fi gbogbo ẹ̀sìn gbogbo tí ò sí ń bẹ̀ tí ẹlòmí ò tó máa sọ